أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خلق الإنسان في أحسن تقويم وخصه بالإنعام والتكريم وأشهد أن لا إله إلا الله وأنه لا شريك له يسبح له ما في السماوات والأرض وهو العزيز العقيم وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه الذين تمسكوا بسنته وكانوا على صراط مستقيم أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وعملوا على سنة نبيكم كما أمركم الله بذلك فقال وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ثم أما بعد فيا إخوة الإيمان فاعلموا أن ديننا العنيف رباني ومن ربانيته أنه شرع لنا العبادات ووفر لها وسائل التس وسائل التسعير والتيسير وأوجل لآجات الناس ما يسدها رحمة للعباد ومن رحمته سبحانه وتعالى إباءة القرض وتشريعه في الإسلام قال تعالى وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وآذر أجرا وهو دفع مال لمن ينتفع به ويرد بدله فقد كان بابا من أبواب الإرباك حيث ينتفع المقترض ثم يعيد ثم يعيده إلى المقرض ويأكل به أجرا عظيما وقد ثبت في الحديث الصحيح أن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يقرض مسلم قرضا مرتين إلا كان كصدقة مرة أخرجه ابن ماجه فقال أيضا من نفس عن مسلم قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة أخرجه مسلم ومن سئة القرض أن يكون ممن يسيء تبرعا فلا يجوز لولي اليتيم مثلا أن يقرض من مال اليتيم ومن شروطه ومن شروطه مقرضه قدر معرفته قدر مال المدفوع في القرض أو صفته ليتمكن من يرد بدله فالقرض عبارة عن دين في ذمة المقترض ويجب عليه رده إلى صاحبه عندما يتمكن ذلك من غير تأخير ومن شروطه أنه يعرض على المقرض أن يشترط على المقتر زيادة في القرض فقد أجمع العلماء على عدمه وإذا وجد فإنه ربا وقد ثبت بالحديث صلى الله عليه وسلم قال كل قرض جر نفعا فهو ربا رواه بيقي فيجب على المسلم أن يتنبه لذلك ويأذر منه ويخلص النية في ويخلص النية في القرض وفي غيره من الأعمال الصالحة فإن القرض ليس القصد منه النماء الإنسي وإنما القصد النماء المعنوي وهو التقرب إلى الله تعالى بدفع آجة المحتاج واسترجاع رأس المال arúgbó fún ọlọ́run a sì fi orúkọ ọlọ́run ọba náà wá sọ أن يكون lẹ́yìn tí ìbánisọ̀rọ̀ wa náà bẹ̀rẹ̀ lẹ́ni pẹ̀lú orúkọ ọlọ́run ọba náà ọba wo ọba tó ṣe wípé òun náà ni ọba tí tọ́jú gbogbo àgbáńlá a sì dúpẹ́ fún bẹ́ẹ̀ lórí títọ́jú ẹnì kọ̀ọ̀kan wa òun náà lọ dá ọmọ ènìyàn láwòrán tó dáa jù ó sì sàwálẹ́sà pẹ̀lú àwọn onírànà ìdẹ̀ra ẹ̀ àtàwọn àpọ́nlé tó ṣe báwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Eh, ajẹ́rì kọ́lọ́wọ́ bá yí ọ̀pá ṣoṣo ni ọlọ́wọ́ bá ta wí ó kọ́ aláṣẹ kájọ́ sí fóun láì sí àwọn ẹ̀dẹ́ ènìyàn nìkan lẹ́yìn tó ṣe pé tí wọ́n bá ríra rẹ gẹ́gẹ́ bí wípé ṣàìtọ́ọ̀nì ti jẹ ọ́ lérè níbi tó o bá jòkó sí ibẹ̀ náà lọ́wọ́ àlàwọ́ tí òbí lọ sí ọlọ́wọ́n ọba ó tó dé tí wọ́n pa ọ́ bẹ́ẹ̀ láì ṣe kankan mà wípé ẹ̀sìn ti ẹ̀yẹ tẹ́lẹ̀ ò ní kankan fi sí fọ́lọ̀ àwọn tí a ti ń nú àwọn ẹ̀dá tí wọn ò lè rí wọn tí wọ́n pọ̀ jù ọ lọ àwọn tó sì fọ́lọ̀ lọ́nà ọba àdìpẹ́ lábẹ́ sọ fún wa náà Al-Kùránì wípé òun ọlọ́wọ́n ọba tóun ní kẹ́ẹ̀ máa jọ́sìn fóun gbogbo àwọn ẹ̀dá mi ń bẹ nínú sẹ́mà wọ́n sì ń bẹ nínú lẹ̀ wọ́n ń jọ́sìn fún wọn lọ́hùn bákan náà gbogbo olùjọ́sìn pátá wọn gbọ́dọ̀ jọ́sìn fún kankan àbò wọn lọ́hùn ọba yìí òun ọlọ́wọ́ bá iná ní ọba pàtàkì òun sì ní ọba ọ̀jọ̀gbọ́n bákan náà àtúnjẹ́ ìkọ́ náà ọba ajẹ́rìkọ́ anábì wa Muhammad ẹ̀rọ ọlọ́run lòdì sí ọlọ́run ni kéèké kọ́ ọmọ bá nẹ́bì kọ́ ọmọ bá wọn sọ ábà rẹ̀ àti àwọn tí wọ́n fi tẹ̀lé ìlànà nẹ́bì pàápàá jùlọ àwọn tó yẹ kójú ọ̀nà nẹ́bì náà wọ́n mú sísìn wọ́n sì wá wà lójú ọ̀nà tó máa ṣe gbogbo iṣẹ́ tá ó bá ṣe táwọn alérò pàápàá ládàbẹ̀ ká máa ṣe é ní ìbámu sí ìlànà tànàbì tọ́lọ̀ ọ̀ràn tiwa ká má ṣe é níṣe ti rorí tiwa ká má ṣe é níṣe bó ti wà á ká ṣe é bọ́lọ̀ tó gbé ẹ̀sìn kalẹ̀ ti ní ká ṣe é ká ṣe é bá nẹ́bì tí ọlọ́run fẹ́ sìn náà ó ti ṣe é ó sì ti pa àwọn sọ̀rọ̀ aláṣẹ káwọn ọmọ ṣe. bákan náà ọlọ́run ọba àlekọ́lá kan sọ fún wa náà Al-Qur'ani wípé òǹkíṣẹ́ tó wọ́n rá sí yín gbogbo tó bá gbé wá báyìí tó bá pẹ̀lẹ́ sí fún yín òun náà ni ẹ mú lọ́wọ́ dáadáa òun náà ni ẹ máa ṣe o tó bá ti sọ fún yín pélé yóò kí ń sẹ́sìn ẹ̀yà àjẹ̀dá sí kẹ́yìn ọ̀tà kìtìkẹ̀ kú díẹ̀ ọlọ́run àti ẹ̀páyà òun ọlọ́run ẹbẹ̀rù òun ọlọ́run ẹlẹ́ ọmọ ìpè dájúdájú òun ọlọ́run ìdíyàjẹ òun ẹ̀sìn wa ti sẹ̀sìn Islam yìí ẹ̀sìn òdodo ni tó sì jẹ́ sí pé etí ń bẹ nú ẹ̀ ìtọ́ jẹ́ òfin nú ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba àlekọ́lá ti wá nínú Islam àgbọ̀dọ̀ ọlọ́run ló ti wá òun náà làwọn ìjọsìn eléyìí tó ṣe fún wa bó ti wá sí àwọn ìjọsìn lómi wa gbogbo ẹ̀ náà ló kún fi àwọn táàní sí tẹ́sí ní rọrùn gbogbo ẹ̀ ló gbé kalẹ̀ fún wa ẹ̀rí kán tó ronú kẹ̀kẹ́ táwọn òkú náà làwọn èèyàn kọ́kọ́ ń gùn ẹ̀rí ẹṣin ti wà làǹkọ́mí ti wà kẹ́tẹ́kẹ́tẹ́ ti wà ìbáká ti wà gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ táwọn èèyàn ń gùn gbà náà ìyẹn ni means of transportation gbà yẹn táwọn èèyàn sì ń lò kódà tó ṣe wípé àwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe wípé áńkà sí òdì ni ìwúlò rẹ̀ ju ìwúlò wákò lọ láwọn ọ̀pọ̀lọpọ̀ wà lẹ́yìn tó sì jẹ́ sí wípé láwọn àsìkò míì kẹ̀kẹ́ náà tún dé machine dé mọ́tò dé aeroplane náà dé gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́padà wá di means of transportation fún wa lẹ́ni tó kálukú náà sojú kòkòrò kóhun náà ní tiẹ̀ mẹ́ẹ̀ jama gbogbo àwọn nǹkan wọ̀nyí á rí wípé. gbogbo táwọn ní bùkátà sí láyé abẹ́ lọ́bì kan ìtàkùn lọ́bẹ̀ ni ọlọ́ni awọsọ ó pèsè tí máa fi ṣe aṣọ kalẹ̀ ọlọ́ni ká jẹ nǹkan tó jẹ́ ká jẹ ẹ̀tọ́ ó pèsè àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ kalẹ̀ fún ajá àti rẹ̀ ta lè jẹ oníkálọ̀ ọ̀sẹ̀ ìjọsìn fóun ní mọ́gà ó pèsè ta lè gbé tí ò ní nira fún jẹ́ àánú fún gbogbo àwa irú ẹ̀ bákan náà nínú àánú ọlọ́run tọ́lọ́run tún ṣe fún wa jàmáà òun ní gbogbo àwọn nǹkan tó ṣe lé òfin fún àánú ìjọsìn wọ̀nyí tó yẹ pé gbogbo ẹ̀ pátá láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ àánú ló fi ṣe fún wa o nínú àwọn nǹkan tó ṣe lófin fún wa tó jẹ́ àánú tó yẹ pé àwọn ẹlòmíín lè má kíyèsí nínú ẹ̀ náà ni ìta àmà sí kọ́rìdù tá a mà sí nǹkan yíyá ká yá yẹn ní nǹkan ìyá yẹn ní nǹkan òfin ẹ̀sìn ṣe é ní ẹ̀sìn wá ṣe é lófin pa lè yá yẹn ní nǹkan kódà nínú alukur'an àṣẹ ló fi gbé ọ̀rọ̀ náà wáyé pé ẹ yá òun ọlọ́run olówó lọ́nà tó padà àwọn àbá ni kí lọ́nà fẹ́ fowó tó ní káyà òun sí wà àwọn ara wa náà ní káyà nìkan ẹni tó bá ti yá nìkan ní tìtorí tọ́lọ́run òfin ọlọ́run náà nìyẹn torí pé bọ́ọ̀lù ti ọlọ́run ẹ̀ńtẹ́ ẹ bá ti síwájú èyí tẹ́ yá yẹ̀yẹ́ ní títorí tòun ọlọ́run ó ti síwájú nìyẹn gbogbo dáadáa tó wá ti síwájú lọ́dọ̀ wọn ọlọ́run wọn náà bá o kódà rẹ̀ ńlá ní ọ̀jẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run tó wọn ọlọ́run bá fún kálukú wa tọ́nà bá ó fi dájú kọ́ ọlọ́run ṣe é ní kíní o ọlọ́run ṣe é lófin fún bákan náà ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé àwọn nǹkan wọ̀nyí tóun gbé kalẹ̀ fún wa tá a bá lè máa ṣe bótútó àti bó ti yẹ ládàpọ̀ ńbẹ níta wa ń pè ní ìyanu ní nǹkan òun náà ni kẹ́nìkó fẹ́ nìkan ní dúkìá kan tẹ́nì yóò ṣàǹfààní ńbẹ tí ó wàá dá déédéé nǹkan yẹn àbí irú rẹ̀ padà ẹ̀rí yóò dá déédéé nǹkan yẹn padà. òun lélẹ́yìí tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ lọ́wọ́ tọ́lọ́ ọba àdìpẹ́ lápẹ́ ní kọ́rùdù torí pé oríṣiríṣi ni omi ń bẹ tá a ń pè ní àlẹ́ àríyá àlẹ́ àríyá lẹ́yìn tá à ń sọ yìí òun ni nǹkan tó yá gangan lọ́dà padà níbi òyìn kọ́rùdù àti déyìnù àwọn tí wọ́n tún súnmọ́ra wọn jù àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n súnmọ́ra wọn jù. ṣùgbọ́n ìta àgbàlérò pẹ̀lú kọ́ńdù yìí òun náà ní nǹkan tá a ń wí lọ́wọ́ yàn tá a yá lọ́wọ́ ẹ̀ tó ṣe wípé irú nǹkan yẹn láàbìdá padà àbí tó ṣe déédéé ẹ̀ láàbìdá padà. nìkan olóníjì five hundred thousand kọ́dà púpọ̀ yá ọ ntòbi padà náà ni. five hundred thousand ẹ̀rí eléyìí ní jẹ́ pé yẹn yá nǹkan jama nínú Islam eléyìí jẹ́ ojú ọ̀nà kan tẹ́sí gbé kalẹ̀ fún wa láti lè máa fi ṣàánú ọmọlàkejì wa ẹ wò Islam láti lè máa fi ṣàánú ara wa lọ́lọ́run fi gbé eléyìí kalẹ̀ fún wa nínú Islam ṣùgbọ́n o lórílẹ̀‐èdè tá a wà níbi tó ń kálukú wá sí bára wa nínú ìṣesí àwọn ọmọ ènìyàn ẹni tí ó yá yẹn ní nǹkan àtẹni tá a yá ẹni tó fẹ́ yá ẹni tó fẹ́ yá nǹkan àtẹni tí ó yá ni ní nǹkan lórílẹ̀‐èdè nàìjíríà bí ọ̀pọ̀lọpọ̀ ti sọ di bísínẹ́sì lẹ́yìn tó sì jẹ́ pé bísínẹ́sì tí wọ́n sọ ọ́ dà ọ̀nà tí wọ́n gbà ṣe ọ̀nà tí yẹn lè rí bínú ọlọ́run ni. ló fà á la bí mo báwọn nǹkan wọ̀nyí káwọn sọ̀rọ̀ lórí ẹ̀lẹ́kọ̀ọ́ kan yìí tún nípa ojú ọ̀nà kan ni táwọn ẹni àná tí wọ́n fi lójú rí ọlọ́run ojú ọ̀nà kan ni táwọn ẹni àná tí wọ́n fi láàánú ọlọ́run ojú ọ̀nà ni táwọn wọn ojú ọ̀nà wọn ò sí ọlọ́run sì tún fi ilẹ̀ náà téèyàn lè tún gbà á náà téèyàn òbí ti asọ́dọ̀ wọn ọlọ́run tó fi lẹ́yìn ọ̀nà ọlọ́run ṣùgbọ́n báàbá rọra ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ègbé ó ti fẹ́ ti ojú ọ̀nà wọn o torí ọ̀pọ̀lọpọ̀ àbúrò ti ṣẹlẹ̀ mẹ́ nígbà téèyàn yá ẹ̀ nìkan tẹ́ni tó sì lọ́ọ́ yáwó tíṣètọ́ ló sì sọ fún pé owó tó lọ yá pàmì ẹ lọ yá bí five hundred thousand lọ́wọ́ yàn tí ṣètò ìlọ́wọ́ aṣọ fún pé inú five hundred thousand yẹn lọ́ọ́ fi two hundred thousand sòògùn bẹ́ẹ̀ ẹ̀rí kọ́lọ̀ ọ̀fun sàṣẹ́ni tó yá five hundred thousand ẹ̀wọ̀n kan ṣètò ìlọ́wọ́ aṣọ fún bẹ́ẹ̀ kò tọ́ba tó wà lọ lé two hundred thousand sòògùn kẹ́ni wọ́n má lè béèrè mọ́ láéláé abẹ́rẹ́ ìgbà lẹ́yìn tí wọn ò bá ṣe é pé kẹ́niyàn jáde láyé tí wọn ò ṣe é pé wá sí nítọ̀ láíláí kọ́mẹ́lẹ̀ béèrè mọ́ o wà níwájú rí wọn kọ́mẹ́lẹ̀ yanu béèrè mọ́ subhanallah ẹ wò nǹkan ẹ wò nǹkan tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tẹ́nìyàn ò bá tiẹ̀ wá rántí tí ò béèrè mọ́ láyé àbí kó o sì rò pé oògùn tí babaláwo ṣe fún ọ ṣiṣẹ́ kọ́jà pẹ́ẹ́nì tó ń ti ní láàrin àpò òun fẹ́ fún ọ ní tẹ́lẹ̀ tó ń tó ń tó ń sàgbákò wájú ọlọ́run ẹni tó ti ní lẹ́mìí kó fẹ́ bù ọ ọ̀sẹ̀ tó wá lọ lé olóògùn sí amẹ́ríkà ẹ̀wọ̀n kan ẹ̀ ó sì láti máa àwọn èèyàn jẹ́ láwọn èèyàn kíyèsí gbogbo ń tọ́ ojú ọ̀nà oore ojú ọ̀nà téèyàn ó fi gba aládá ṣètọ́nù sì máa fún àwọn èèyàn ní àwọn oríṣiríṣi ìròrí oríṣiríṣi ìlànà táwọn èèyàn òfin ní ṣe nǹkan yẹn má táwọn èèyàn òfin ní yẹn ojú ọ̀nà téèyàn lè fi sórí níwájú ọlọ́run jàmá àṣẹwá rẹ ni tó wá mà ó yẹ fóun ní láàyè àpòun wẹ́ fún ọ ní tẹ́lẹ̀ tí wọn náà wá ń ṣèṣe wípé iṣẹ́ tí wọ́n fún ọ tó lò ó ti dáhùn tẹ̀wọ̀n pé lọ́pọ̀lọpọ̀ ẹni tó lo sẹ́kàn tí sẹ́yìn dáa lóhùn yọ jọ́ lójú òun náà bẹ̀ mọ́ wá púráùdù ẹ̀ wípé báyà sẹ́hùn dáhùn lójú lóòótọ́ tẹ́ni tọ̀ wọ́n mọ̀ wá fi hàn yín pé à iṣẹ́ tó ń ṣe ọ̀dà kò ṣiṣẹ́ òun kàn fẹ́ fún ọ nìyí ṣé wàá mọ̀ yìí pé táàsì rí bá lọ tún sẹ́ni tó ń lọ́wọ́ torí pé mi táà ti yọ tó bẹ̀lá ti yọ bọ̀ tọ́wọ́n bá ṣe dáa torí pé dáadáa tẹ́nìyẹn ṣe kò ní sálẹ̀ ìmọ̀ làwọn níbi aburú tó ń kó lè fẹ́ ṣe mú ibẹ̀ náà lẹ́nìkan tóun ti ṣe láàánú rí lòwó tí wàá sọ fún wípé à sẹ́yìn lágbájá ọmọ lágbájá à lágbájá tí wọ́n kọ́ yín lọ sọ́dọ̀ bàbá aláwo. ó ní gbogbo tẹ́ fún un kẹ́ ẹ má lè béèrè má láéláé jàmá sẹ́ẹ̀mà yìí pé títọ̀ ń kọ́ títọ̀ ń wá ṣèwádìí títọ̀ ń sì rí pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ kí la rò abe ẹni yẹn lè ṣe nígbà tẹ́lómi bá bá tó wá bá tó wá bẹ́ yáwó jàmá gbọ́dọ̀ béèrè àfi kọ́nà wọn sànù wa lórílẹ̀‐èdè tá a wà kọ́nà wọn sànù wa lé ayé wa ilé ìta wà mẹ́yìn látara àṣìṣe àwọn ọmọ ènìyàn jama anabi sallallahu alayhi wa sallam ọmọ jama pípẹ́ ní ẹ̀sán ńláńlá ó wà kọ́nà ọba àlekọ́ ẹlá tó ti palẹ́ ti kalẹ̀ fún gbogbo ẹni tó máa ń yáyàn ní nǹkan tó sì jẹ́ sí wípé kèé fi èlé sórí ẹ̀ eléyìí fìdí múlẹ̀ náà àdìsá náà bí pé gbogbo ẹni tí bá ń yá àyàn ní nǹkan tó sì jẹ́ sí wípé ní tó yá àyàn yìí lórí ẹ̀ kò ní nǹkan kankan tó bá gbà bẹ́ẹ̀ ó yá àyàn ní nǹkan lẹ́ẹ̀mejì abẹ́rẹ́ nǹkan àbẹ́rẹ́ ó yá àyàn ní nǹkan lẹ́ẹ̀mejì ní tó yá àyàn yẹn ó yá àyàn ó padà gbá nǹkan rẹ̀ padà ó fẹ́ bá aláyá ní tábàláyá àwọn àbúyán tó padà wá gbá nǹkan rẹ̀ padà pẹ̀lú àníyàn dáadáa ànábì ní irú ẹni bẹ́ẹ̀ yóò sì se déédéé kó ṣe sọ́dákọ̀ abẹ́nìkà ẹ wò nǹkan ewu rẹ ti bẹ fún yàn ọjà ni o ó lò ó ọdá padà gbàtọ́ dá padà tán ẹlòmínà tó ya ọmọ yá ẹlòmínà òun náà tó dá padà ànábì ní ìtò yá àyàn yẹn bí tí wù kọ́pọ̀ tó dédé ládàá kó omi nǹkan yẹn sí sàárà níwájú ọlọ́run ọkọ̀ lẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam jama'a mélòó lọ́gbọ́ eléyìí lọ́gbọ́ yé nu wa tìmọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní nǹkan lé yọ̀ọ́ àti sílé ni owó ní gbogbo yín náà bẹ́ẹ̀ gbogbo gbogbo wa pátá náà lájọ́ pariwo ẹlòmíì sì ní lé kódà ní tó ń bàjẹ́ mi tẹ́lòmíì kò sí kò sí tọ́ba o ṣètọ́ nìyí bákan náà adébítí jẹ́ ká mà wípé ní gbogbo ẹni tọ́ba lọ lè gbé ìṣòro kan fún ọmọlàkejì rẹ̀. pàápàá jùlọ tó jẹ́ mùsùlùmí nítẹ́nìkan ní ka sí tí ń dààmú tí ń wàhálà lórí ẹ̀ ọ̀nà àbáyọ lórí nǹkan tí ń dààmú sí ń wàhálà ní ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ alẹ́mi ni ọwọ́ ajá alẹ́mi tó bá dijọ́ gbẹdẹ àlìkíyàmà àwọn ìṣòro tó le àwọn ìṣòro tó lágbára máa dààmú èyí tó ṣe wọn lọ́wọ́ tó bá nínú tí wàá jẹ́ kí ìyá ni ní nǹkan kọ́ lálàáfíà ni wọ́n jẹ́ mọ̀lẹ́ ní sẹ́lá islam òní kó ti fẹ́ jọ́ ìyá yẹn ní nǹkan ọgbọ̀dọ̀ jóun lónìí o ní tí èsì wọn lónìí tẹ́nìkan wá dé tó wá ní nǹkan mi tí mo gbé síbi wà mo ti yá ẹni nǹkan nìkan tí wàá yá mo ti yá áà ah! nínú sẹ́lá àìsí bẹ́ẹ̀ o ntọ́ba jẹ́ wọ́n lónìí òun lọ́ọ́ yá àyàn ntọ́ba jẹ́ wípé ìwọ lónìí òun lọ́ọ́ yá àyàn. ní tí wọn ló ní àkíyá ẹni sọlá bákan náà nínú òun ni wọ́n ṣe wípé níta ẹ ebe yára yín ẹ gbọdọ mọ déédéé tí nǹkan náà jẹ́ ẹ wọ bàtọ́ fẹ́ fún ọmọ déédéé náà gbà á yọ ọmọ déédéé ẹ ní tó dá padà dákun kíní ijó níyì mo ti ní bùkà mí náà ti ní ìdíyẹ mo fẹ́ lò tọ́ba ẹ̀ èló ni kíní ìwọ̀n náà ìjẹ́ ẹ̀rẹ́ ti rẹ̀ mọ̀ ẹ̀ èmi náà mọ̀ à ẹ̀yin méjèèjì ẹjọ́ dáràn wájú ọlọ́run torí wípé tọ́ba ti jọ́ ògbé làlè kìyàmà tọ́ba ti lè yàtọ̀ síra wọn ó ti ran ẹnìkan nù yín ti ran ara wọn lẹ́rù nìyẹn ẹnìkan nù yín ti ran ara wọn lẹ́rù tọ́jà pé ẹ̀ ní kọjá pé lọ́gbọ̀dá lè kí á máa fi kí wọ́n pa àpàrà lọ́wọ́ ẹni tí ẹ̀rù náà nǹkan yẹn bá wà. torí ìdí eléyìí ọ̀kadùnkù yẹn jọ mà déédéé kí ni nǹkan tí wọ́n fẹ́ yá déédéé kí ni nǹkan tí wọ́n yá mi. bákan náà èyí tó yẹ pé táàbì dáa mà bí nǹkan yẹn ṣe rí ni a gbọ́dọ̀ jọ mọ bí nǹkan náà ti rí ìwà àwòrán wo ni ó wà bẹ́ẹ̀ báwo ni nǹkan náà báwo ni wọ́n ṣe agbọ́dọ̀ máa lù kàtà bá fẹ́ yá lọ́wọ́ ara wa. lórí eléyìí yóò lè wá rọrùn fẹ́mi yẹn náà nígbà tó bá fẹ́ dá padà jama sẹ́lá sìlámù jẹ́ ká mọ̀ o wípé nǹkan tá a yá gbèsè ní lọ́rùn wa o ìwọ́tọ̀ yá nǹkan lọ́wọ́ mọ̀ pé gbèsè ní lọ́rùn rẹ o kìí ṣe ìtọ́rùn wa fi ṣe báàrí káàkiri pé èé ṣe gbèsè mọ́jẹ́ ìjálè tó o bá jẹ́ bẹ́ẹ̀ tó o fi jáde láyé tó o san tó o fi jáde láyé mà yí pé nínú pọ́pátì rẹ wọ́n ti san báwọn ẹnìyẹn o o tún wá tálíkà rẹ kó o ní tó fi san gan tó o fi ti láyé náà àwọn èèyàn rẹ ló tún rí san àbí wọn ò tiẹ̀ mọ́ kọ́ jẹ́ tó o bá ti jẹ́ òkè dàrí kí á máa gbogbo sẹ́ olóore tó ní òun ni wọ́n bá tó fi san gbèsè tó torí ìdí eléyìí ká mọ̀ fojú kékeré mú bí ládàá rẹ ti pọ̀ tó. bẹ́ẹ̀ náà léwu rẹ̀ pọ̀ téèyàn bá máa bá máa nípa rẹ̀ wájú ọlọ́run gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ó léwu fẹ́ni tí ó gbà á ló léwu fẹ́ni tí ó fún yàn náà onígbà bá mọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé mọ́tò ẹ̀rí mọ́tò láǹfààní tó pọ̀ ó wúlò ó pọ̀ ṣùgbọ́n léwu náà fẹ́ni tí máa wà ẹ̀ tí mọ́tò wà ẹ̀rí pé kíni ẹ̀rí pé ewu ló kó rẹ̀ sí i òtún wá ètò wọn lè pé wà lásán ládùúgbò ń wà á lójú ọ̀nà tírélà ó gbé mọ́tò sẹ́sprẹ́sì ó wá ń wà á lẹ́yìn mọ́ mọ́tò wà bí mọ́tò ti da tó mọ́tò láǹfààní tó ọ̀hún ẹ̀rí kó ti kó rẹ̀ sínú ewu nìyẹn ó ti kóra rẹ̀ sí kíni ó ti kóra rẹ̀ sínú ewu bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ká yá ni ní nǹkan ẹni tí ó yá yàn ẹni tí wọ́n yá á olóore báwọn méjèèjì ẹta yá nǹkan sáǹfààní ń bẹ ẹni tó yá ni ó gbà ládá ikú gba àpò padà gba nǹkan rẹ̀ padà ṣùgbọ́n tá a bá máa kílẹ̀sì sọ nípa rẹ̀ èyẹ lè rẹ́gẹ́ni èyẹ lè tún sẹ́ lọ́wọ́ látara ẹ̀ o torí ẹni tó yá nǹkan tó gẹ́gẹ́ bí ọkùnrin tó ti pé kókó ti tẹ̀ wọ́n lọ́wọ́ náà tọ́pọ̀ tí ọ̀bẹ dá padà gbèsè lọ́wọ́ àlọ́run rẹ̀ o ẹ wá wo aburú tó wà fóun fún rẹ̀ ọ̀làbùrú lórí àwùjọ torí pé wọ́n tọ́ gba gbèsè kan lánàá tọ́ ọkọ̀ tọ́ ọ̀dà apára tí wọ́n sì mọ̀ pọ̀ lágbára rẹ̀ ó dènà gẹ́lómi ọmọ wọ́n ti dènà gẹ́lómi ọmọ rìyá máa tó sì jẹ́ sí pé ẹni fẹ́ yá yìí ní bùkátà ti ọ lọ kọ́dà òun lérò pé wọ́n apára bá ti yá ṣùgbọ́n èyí tí wọ́n yá lánàá ti dènà bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó wàá wà lórí rẹ kìí ẹ̀ṣẹ̀ kékeré bákan ọ̀nà tó tún fi gbà léwu pẹ́ẹ́n náà fẹ́ yá nǹkan òun ni kí ẹni tí ó yá ẹ̀ nǹkan kó ní obì mọ́jẹ̀mú sí pé tí mo fẹ́ yá ọ yìí mo fẹ́ yá ọ ní hundred thousand ṣùgbọ́n tọ́ san tọ́ san twenty thousand ló fi lé tí ọmọ jẹ́ one hundred twenty thousand ṣùgbọ́n akóṣù márùn ló fi san one hundred fifty thousand ló fi san jama jama ẹni ọba ti ṣe eléyìí eléyìí là ń pè ní rìbá o rìbá sì ní á padà sọ̀rọ̀ lórí aburú tí wọ́n fi rìbá nínú tó bí ọlọ́wọ́n bá lójú rìbá jẹ́ kan bẹ́ẹ̀ kó jẹ́ pé òun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ní òṣìṣẹ́ ìjọba. ẹ lọ fún o ó léwu o aburú pátá lọ́wọ́ abẹ́ o gbogbo àwọn cooperative tó yẹ pé èlé ni wọ́n fi ń sọ ayọ̀ ọbẹ̀ àwọn àbá kéékèèké lánàá nígbà tí wọn ọ gbọ́ káwọn náà wo kọ́pọ̀lọpọ̀ wọn náà wo ibi wọn já sí òfin ọlọ́run ni àwọn àbá ni wọ́n fi ń sọ bá dákẹ́ tí wọn sí ṣùgbọ́n kó o lè bá a sórí ní kó ọmọ bá a parun ní torí pọ́lọ́ ọba àlejò ọlá ní gbogbo owó tó bá ti jẹ́ èlé gbogbo àyẹ̀wò ní cooperative tó yẹ pé èlé náà ń gbà ń bẹ́ẹ̀ gbogbo owó ìyá náà tó ń pẹ́ ní tí ọba jẹ gbèsè kò lè ṣe dáadáa tẹ́gbẹ́ ń ṣe tí wọn náà lọ lè gba gbọ́múlé láńtà àbí kí wọ́n ń pè é tọ́lọ̀ gba lápò àbí kí lórúkọ tẹ́ ń pè gbogbo ẹ̀ tó yẹ pé lé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí wọn bá àlekè ọlá sọ ni wípé gbogbo ntẹ rò pé oore ni tẹ rí bẹ yẹn ìparun níbọ̀ wá bẹ̀ o bí o ti parun lónìí bọ̀ wá parun lọ́la o kése pé o ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o gbogbo ọtọ́ wa bẹ́ẹ̀ yá yẹn ní nǹkan lẹ́yìn tẹ́ máa gba ládá tó yẹ kọ́lọ̀ wọn ní kí n tí tó ń tó sẹ́kù sí ọ lọ́wọ́ kí dàgbàsókè ọmọ bá a kóore ayé àtàlìkẹ́ àmà kó jẹ́ tiẹ̀ látara ẹ̀ òun ni kọ́ ọ má fi májẹ̀mú kankan sí má fi kọ̀ǹdíṣàn kankan sí pé kọ́ fi èlé kankan sí o ṣùgbọ́n tẹ́ni yẹn bá wá bínú fẹ́ dọ̀ tó yẹ pé gbàtọ́ yá ọ̀sán tó kóbè lé sí ṣùgbọ́n gbàtọ́ bẹ́ẹ̀ sàn án ọwọ́ òkun sáǹfààní fi nǹkan yẹn púpọ̀ ọwọ́ anítọ̀ ọlọ́run kọ́ bá a sàn ẹlẹ́sìn olóore bókùnrin eléyìí kẹ́yìn náà kẹ́yìn bíra nǹkan ọ̀sán burúkú mẹ́rin sẹ́lá islam islam farama yìí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tó yẹ pé yẹn náà ń gba lóònù lóònù tí iná àwọn oníyẹ báyìí lẹ́ẹ̀bì san gbọ́tò ń gbowó ń báǹkì bí wọ́n oníyẹ báyìí lẹ́ẹ̀bì san ọ̀sán interest lórí ẹ̀ gbogbo interest yẹn èlé ní jásí o gbogbo èlé yẹn ìbínú ọlọ́run ní bẹ́ẹ̀ o káyà jìnnà sí ìlú sẹ́síbẹ̀ anábì tó sọ́bẹ̀ sallallahu alayhi wa sallam anábì ní gbogbo èlé gbogbo tó bá ti jẹ́ yíyá nǹkan téèyàn bá ti gbà tó bá ti fi sàǹfààní tó tún wá jẹ́ sí wípé yóò tún san èlé lórí ẹ̀ eléyìí náà là ń pè ní rìbá o tó rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ gbogbo ẹ̀dọ́jà mùsùlùmí o ká kíyèsí bíi ká sì sọ́ra kó kálukú ó sì tọ́ ẹnìyàn wá ṣe níbi yíyá nǹkan yíyá àyàn àti káwa náà tún lọ ya lọ́dọ̀ yàn torí pé ká yá àyàn ní nǹkan ká lọ ya àwọn nǹkan wọ̀nyí nínú àwọn iṣẹ́ olóore tó mọ̀mọ́ dáa mọ̀ lọ́wọ́ kìí ṣe pé rògbà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni kó kálukú ẹni tó máa yá àyàn ní nǹkan kó wò lè máa pọ̀ sí yẹn ìyẹn nìkan kọ́ lọ́wọ́ abẹ́ o kódà ìtọ́ wa bẹ́ẹ̀ ni wípé ìdàgbàsókè inú ẹ̀mí ládàá eléyìí tó lè má fojú láyé nísìnyí tọ́lọ́ ọba àdékọ́ láti parí sí kalẹ̀ èyí wọn lọ́dà bákan náà nísìn jẹ́ ìfijọ́sìn fún ọlọ́run ọba láti lè máa fi wíyà bùkátà àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí tó sì tún máa padà gba èyí tó jẹ́ èrè ojúlówó rẹ̀ allahumma ti filana qabla al-mawti warhamna ba'da برحمتك يا ارحم الراحمين اقول قولي هذا استغفر الله لي ولكم الذي جعل الإسلام طريقا إلى حل المشكلات العالمية وجعل شريعته مناسبة لجميع الزمان والمكان اللهم صل وسلم على محمد وعلى آله وصحبه وسلم وعلى جميع الأنبياء والمرسلين ونحن أجمعين فيا إخوة الإيمان تعالوا لنا قتتف من خيرات هذا الدين العنيف وهو الوقت فالوقت هو تعبيس الأصل وتسبيل المنافي وهو من أفضل القرب وأنفعها إذا كان من جئة بر وسلم من الظلم لما ثبت من الحديث الصحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا مات العبد انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يلئ له أخرجه مسلم وعن ابن عمر رضي الله عنهما قال أصاب عمر أصاب أمر الأرض بخيبر فأتى النبي صلى الله عليه وسلم يستأمره فيها فقال يا رسول الله إني أصبت أرضا بخيبر لم أصل ما لقبت أنفس عندي منه قال إن شئت أبزت أصلأ وتصدقت بها قال فتصدق بها عمر غير أنه لا يباع أصلأ ولا يرب ولا يؤب قد صدق بها في الفقراء وفي القربى وفي الرقاب وفي سبيل الله وابن السبيل والضيف متفق عليه ọpẹ́ ni fún Ọlọ́run Ọlọ́run ọba tó ṣe Islam tó ṣe ní ọ̀nà kan gbòógì tá a lè máa fi rójútùú sí gbogbo àwọn oníranran àdààmú oníranran àṣòro tó kí n lè máa fèsì láyé Islam náà lọ́nà àbáyọ ẹ̀ ó ṣe òfin ìsìláàmù yìí ní tó bá gbogbo àsìkò kọ̀ọ̀kan mọ́ gbogbo tó ń kó lè máa ṣẹlẹ̀ lásìkò kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ti fi òfin ìsìláàmù yẹ̀ wò ẹ rí fún ìlànà àbáyọ sí nǹkan náà bákan náà gbogbo àyè kọ̀ọ̀kan kò sí irú ibi tí wọ́n lè wà òfin ìsìláàmù náà lọ̀nà àbáyọ láti fún ọ ní àtúnṣe láti fún ọ ní àṣeyọrí láti dènà gbogbo àwọn wàhálà eléyìí tẹ́ máa kú mẹ́ kẹ́gẹ́ kó máa bá nẹ́bì tó bá wọn sọ wábà rẹ gbogbo àgbà dáadáa tẹ̀lé lànà nàbì ẹyẹ ẹyẹ bí sọ Ọlọ́run ẹ yá àtúnjá lọ lè kán nínú àwọn orin tí ń bẹ nú ẹsìn yìí jẹ nínú àwọn orin tí ń bẹ nú ẹsìn yìí tá a tún ní bùkátà sí kálágbó yẹ òun náà mà ní kankan tá a tún pè ní wákùkù wákùkù yìí òun ní kankan tá a lè sọ yìí pé nǹkan téèyàn fi lẹ̀ ẹ̀rí ìfi nǹkan sílẹ̀ òun náà ní kéèyàn fi nǹkan kan sílẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn máa sàǹfà látara nǹkan náà ẹ̀rí eléyìí náà nínú àwọn tó lọ́lá jù ní táwọn abíjọ́ sì fọ́lọ́ ni tó sì wúlò pọ̀ nígbà tó bá jẹ́ sí bá a gbé kalẹ̀ ojú ọ̀nà dáadáa eléyìí náà ní ojú ọ̀nà kan tó ní Islam gbé kalẹ̀ fún wa tó jẹ́ pé àwọn olówó wa ọmọ bíi gbalada àwọn tá a ti jẹ́ mùsùlùmí òkú náà máa fi sáǹfààní ẹ̀wọ̀ Islam àwọn oríṣiríṣi ọ̀nà ń bẹ tí Islam gbé kalẹ̀ táwọn olówó wa tó jẹ́ pé wọ́n lè tara ẹ̀gbà ládá tó sì jẹ́ sí wípé gbogbo àwọn nǹkan náà àwa tá a jẹ́ náà eléyìí ò ní sínú wípé ẹ tàbátàlá òun náà fún wa bó làwọn tí wọ́n ṣe ó hàn eléyìí ò owó kéèyàn ní iléeṣẹ́ ńláńlá kan kó tó wá lọ lè ṣe ìwé ẹ̀ kalẹ̀ wípé iléeṣẹ́ yìí o gbogbo mùsùlùmí tí bá ń gbé àdúgbò òbí báyìí àwọn ni wọ́n ni àwọn ni wọ́n ní tí wọ́n wù kété kó wà débẹ̀ lọ́la ọkọ̀ bẹ́ẹ̀ lọ gba ìpín tiẹ̀ ń bẹ̀ èyí ń kọ́ ìyẹn ni pé gbogbo owó tí bá ti ń jáde ń bẹ̀ wọ́n máa fi sáǹfààní wọ́n máa fi ṣe ìlú tó bá lè wúlò báwọn mùsùlùmí ti mẹ́mẹ́. bákan náà àwọn mùsùlùmí a máa ṣe nǹkan yìí àwọn ẹni rẹ̀ ṣáájú a máa ṣe bí kí wọ́n kàn wò sùn kí wọ́n lọ kọ́ hostel wọ́n lè kọ́ bí fifty rooms fifty flats wọ́n lè kọ́ síbẹ̀ wọ́n á gbé gbogbo àwọn ọmọ mùsùlùmí tí bá ti ń kẹ́kọ̀ọ́ láyé yìí o mẹ́rin ká máa gbé ilé yẹn lọ́fẹ̀ẹ́ wọ́n máa gbé ibẹ̀ lọ́fẹ̀ẹ́ wọlọyì ní nàìjíríà wà wọn ẹsẹ bẹ́ẹ̀ dáadáa ó ń bẹ lẹkọọ ó bẹ láwọn àyẹmí náà tẹ báwọn yóò kọ síbẹ̀ ìgbé ilé yìí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ti fẹ́ wá kẹ́kọ̀ọ́ níbi báyìí o kọ́ má sanwó olé kọ́ máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí ilé ẹ̀kọ́ yìí wọ́n sùkùl la fi ṣe a nídìí prọ́fìtì kankan bẹ́ẹ̀ kéèyàn kọ́ ní ẹ̀kọ́ kalẹ̀ síbẹ̀ ṣe báwọn olówó wa tó bá kọ́ tán ṣe bí ìdẹ́wọ̀n ẹ̀kúrò tó bẹ̀ kúrò nílé débẹ̀ owó tí wọ́n gbélé ẹ máa wò kan nígbà tó nígbà tí èèyàn ní yunifásitì tó yẹ pé owó téèyàn ń gbà ń bẹ̀ tọ́ ọmọ mẹ̀kúnnù mi bá tẹ̀ ẹ́ ọmọ rẹ̀ bíi mẹ́wàá jáde yunifásitì tẹ̀ríkà àwọn yunifásitì wọn gba ntọ́lé ní mílíọ̀n ní pàtẹ́ẹ̀nù bẹ́mẹ̀ nípa símẹ́sítà jáde ó wà mẹ́ẹ̀ ó wà lóde nàìjíríà wáyé kí ló fẹ́ dà sọ́fẹ́ kọ́lé sójú omi ni jàmbá islam wa ó ń pè wá sákìyèsí gbogbo àwọn tọ́lọ̀ ń kùkú láwùjọ àwọn ọ̀nà tá a lè fi sórí rere léyìí tí ò ní sínú wípé bóyá àbáwọn àbá kan tú wá jẹ ìwọ fún ààrẹ náà ló lè máa mánítọ̀ ẹ̀ fún rẹ o lè gbé fúláyà tí ó máa mánítọ̀ ẹ̀ ìwé ti wà lẹ̀ àgbẹ̀rẹ̀ ti wà lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá jáde láyé ẹnìkan ò ní sọ pé inú property rẹ táwọn ń pè wọn lélẹ́yìn mùsùlùmí lónìí àwọn ibi tó bá fi ṣe wá sùn fún yẹn àwọn ni wọ́n ní àwọn ni wọ́n máa ṣàǹfààní mẹ́ eléyìí ni tí Islam sọ fún wa eléyìí ó fìdí múlẹ̀ pé alẹ́ máa ráǹfààní ẹ̀ gẹ́gẹ́ bá anábì sallallahu alaihi wasallam sọ fún wa anábì ní nígbà tọ́mọ ìyá bá jáde láyé. a máa kọ ládàá sẹ́ kankan lẹ̀ fún máòsì àyàfà àwọn nǹkan mẹta ládàá rí o òun náà ni níta nínú járíà òun wá kó a sọ yìí torí máa ń tó fílẹ̀ yẹn àwọn èèyàn máa báwo ni bá ti ń bí ti ládàá máa lọ nínú àdìsí yẹn náà tó ní kí èèyàn kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ládàá mọ̀ wá bá ọ ọmọ dáadáa tó fi sáyé tó ń kọ́ tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó máa tó kọ́ fóbi ẹ̀ tó máa tó kọ́ fóbi tí ò sí láyé má tí ẹ̀sẹ̀ yìí pé ńgbà tó wọ́n bá wá ronú ká ẹgbẹ́ tọ̀ àwọn òbí mu tí ó wàá ṣe kíni tí ó wàá pe àwọn olórin wọ́n wàá kó ọtí sílẹ̀ tí wọ́n máa mú tẹ̀gbẹ́tẹ́ náà kọ́dà òbí mi òun náà gọ̀ débẹ̀ tọ́ba aláwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ olóòtú bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́mọ pé ọlọ́run kó ní wọlé olè ṣe báyìí fóun kọ́mọ pé pé lòún sẹ́ léra wọn gbogbo òbí ti ń sọ yẹn torí bí wọ́n ti ń táwọn kan ti ń pa títì rẹ tí wọ́n ń fi ọtí tó yẹ pé tí wọ́n fi ń ṣe òun ni láti lè máa bí yíyẹ́yìn òkú padà ẹni tọmọ kan fi àkànnà wa òkè ah ọmọ kan ní ṣẹlẹ̀ ìbáwò bí rẹ̀ ọlọ́run màjọ wọn tó wọn lò ṣeré lé ìfún èpè nísẹ́lẹ̀ rẹ̀ èpè gidi nísẹ́lẹ̀ rẹ̀ èyí tá ànábì sọ ni wípé gbogbo sẹ́ dáadáa tọ́mọ̀ wọn bá ti ń ṣe gbogbo ìwúlò fẹ́sìn tọ́mọ̀ wọn bá ti ń ṣe ládàá mọ̀lẹ́lẹ́ báyà kèsè kókó kódà kèsè kókó ẹsẹ̀ kó àwọn àfa àjọ wípé ẹ ọba ṣàdúrà fáwọn òbí mi rárá ìyẹn kọ́ èyí tó lè wúlò òun ni kọ́ ọmọ yẹn náà jọ́ ọmọ gidi kọ́mọ jọmọ ọmọ páńlé kọ́mọ jọmọ tí wọ́n máa dà lúrú kọ́mọ jọmọ tí wọ́n máa ṣépè fún kọ́mọ jọmọ tó yẹ pé iṣẹ́ rẹ̀ àwọn èèyàn máa ṣàdúrà fún ni àwọn èèyàn máa ṣàdúrà fún ni ó jẹ́ oníṣẹ́ ọwọ́ ni ó jẹ́ oṣiṣẹ́ ìjọba ni ó jẹ́ oníkàràkátà ni sẹ́mi pẹ́lú mi ní oṣiṣẹ́ ọwọ́ àdúrà lòun máa gbà á ah, kọ́ bá dọ́rọ̀ lágbájá iṣẹ́ àlùbáríkà ni ó ṣe fún ọ ah, ọlọ́run kọjọ́ wọ rẹ̀ ọmọ lọ sókè ẹlòmíì sì ní èpè wọn sẹ lè pé ah olórí burúkú èèyàn ni wọn bá bọ ọ ṣiṣẹ́ báyìí yọ gbọ lójú ni kò ní ṣiṣẹ́ òun lásìkò èpè nu bẹ́ẹ̀ náà ni bọjẹ ibi iṣẹ́ ìjọba bọjẹ olówó náà ni bó ti wá lọ́nà kẹ́ni lòlè wá lọ́nà kejì eléyìí làwọn nǹkan tó lè mọ wá báyàn nígbà téèyàn bá sí láyé má bákan náà anabi sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ kẹsẹlẹ lójú ayé anabi àfa wa abdullahi bin umar táàbì mọ̀ pé n táàbì pé ní wákìtí bùnú sẹ̀rá islam nǹkan tí islam fọwọ́ sí ni àmọ́ abdullahi bin umar àwọn ni wọ́n pa àdìsí yìí wá wọ́n ní bàbá àwọn tí ń ṣe umar wọ́n ní ilẹ̀ kan wọ́n ní ilẹ̀ kan ní khaibara ilẹ̀ yìí nìsíní òun náà ni ní táwọn bẹ́ẹ̀ lè kà sí dúkìá tí ó lówó lórí ju ti bàbá àwọn ni ẹ̀rí nǹkan ẹ̀ka bí ní sìkà máa sọ pé èèyàn ní ilẹ̀ lájà kéèyàn ó ní ilẹ̀ ní ní lẹ́kí lẹ́kọ̀ọ́ lápẹjúwe náà nísìnyí nínú lákùrẹ́ ń bí wọ́n pè yẹn níbi twenty àbí lápẹjúwe fifty plot kéèyàn wá ní sí irú òye mẹ́kùn yẹn tẹ̀wẹ̀ pé ẹni tí ó ní irú twenty plot nírú òye mẹ́kùn ròdù ni ẹ tẹ̀wẹ̀ pé owó ti dé torí pé plot ń bẹ̀ yẹn millions of naira ni nírú bẹ̀ yẹn. bírú bẹ́ẹ̀ ni ilẹ̀ ń láyé gbà náà lójú ayé àbáwá ọmọdù bá wa yọrọ fún wọn wá lọ bá pé ìdá ẹ̀wù àwọn àwọn àwọn olówó àná wọn máa ń lọ bá àwọn àbá dáadáa ṣùgbọ́n lẹ́nìí olówó kan tó wù kọ́ lọ lẹ́nìí òun kan gbọdọ̀ sọ́ra torí pé ọba ti dáhùn náà làwọn ò ti sí ọ ẹgbẹ́ ogun tó ní sànù wa gbogbo ẹ ti dàrú kò jẹ́ kẹ́lòmíì náà ló kó pọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa nílẹ̀ Yorùbá torí pọ̀pọ̀lọpọ̀ dá ọ̀tún mọ̀ yàtọ̀ tó sì ọ̀dọ̀ àwọn àbá tí wọ́n lọ báwọn ṣe rí tọwọ́ wọn gbà làwọn ọmọ sán náà ẹ̀ẹ́kejì àwọn ẹlòmíì náà ní wulẹ̀ lọ pé jágbọ́n wọn pé tọwọ́ wọn ni wọ́n fẹ́ gbà òun fi kẹ́sí pé ẹjọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn àbá mi ò rò wájú ọlọ́run àti ìmọ̀ bí ó ṣe rí torí pé wọ́n kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò jẹ́ ìtọ́ jẹ́ òdodo ẹ̀sìn ó yá àwọn èèyàn torí tí wọ́n jẹ torí tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn. àbáwọ̀ Umar òun náà bá ànẹ́bì jọ́nà pé eré ànẹ́bì dúkìá mi tí mo ní tó lówó lórí jù lélẹ́yìn ibi tí mo sì ní sí lélẹ́yìn òun náà mo sì ní tọ́ dáa jù ànẹ́bì ni tọ́ bá wù ọ́ fi kó o fi ṣe sàárà àfọlọ́run jẹ̀mọ́ àbá àbá Abdullahi ti sàbá ọmọ ọmọ rẹ ó ní bàbá wọn ti fi ilẹ̀ náà ṣe sàárà bàbá wọn ọ̀tá o wọ́n kàn fi ilẹ̀ òfin ṣe sàárà bó ti wá fi ṣe sàárà yẹn nínú àkọọ́lẹ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé eléyìí ò sí nínú pọ́rọ́pátì táwọn ọmọ rẹ ó dògún mọ́ àbẹ́ẹ̀ nìkan nítorí jẹ́ kọ́ ọmọ fi lè sọ̀rọ̀ yẹn nìyẹn kò sínú pọ́rọ́pátì táwọn ó jogún nínú ogún bàbá àwọn máa. bákan náà bàbá àwọn ọ̀lẹ́tọ̀ pọ́pọ́ ohun tó bọ ẹlòmí má wọ́n ti bún gbogbo mùsùlùmí tí nǹkan wọn ma wúlò fún wọn. bí ìtàṣọ́lẹ̀ kan lẹ́ẹ̀kan kéèyàn gbìyànjú kọ́kọ́ ẹ̀kọ́ kalẹ̀ wa ta mọ́tò tuntun gbé e sọ́nà gbogbo ẹni tí sáà máa dúró ní junction tó bá ti kún máa wá jáwé èèyàn lẹ̀ tún dúró mí tó bá ti kún máa lọ jáwé ó sì máa sanwó fún dẹ́rẹ́bà àbí kò tiẹ̀ gẹ́ sí wípé nínú ẹ̀ àwọn àǹfààní mi tó lè máa wáyé àbí lápẹjúwe wọ́n ń gbébì kan ní twenty eh, twenty eh, lápẹjúwe wọ́n ń gbébì kan two hundred naira àbí lọ́dẹ̀ lápẹjúwe òun wá sọ ní pé ẹ máa gbé ní thirty naira. t'ati náírà yẹn náà kẹ́sẹ́ pé torí kókó wọ́n lè wà kó rẹ o torí pé àwọn tí wọ́n bá ń ń bẹ̀ kó máa rí nǹkan fi sọ fáwọn náà kọsá sábúrú mẹ́ káwọn yẹn náà máa gba nǹkan àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ṣẹ́ dáadáa tí máa fi rojú rí ni o àbá àwọn ọmọ bẹ́ẹ̀ tòun tí wọ́n jẹ́ pé nǹkan tó ní bùkátà fẹ́ nìyẹn ó láwọn àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹ̀ òun ni wọ́n òun là á máa ná àwọn nǹkan wọ̀nyí òun là á máa ná fún jàmá àwọn àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa rèé o tá a lè torí ẹ̀ tá a lè tara ẹ̀ tá a lè rojú rí ọlọ́run téèyàn sì máa ń ṣe ní gbogbo ìgbà abẹ́rẹ́ ọ̀bàtà lánàá àánú ẹ̀ ìtí ń jábọ̀ yẹ̀ sí kọ́lọ́n kó fún wa kọ́lọ́n kó sì ràn wá ṣe kó jẹ́ káwa náà ká máa lò ó ká máa lò ó bàbá ti ń bọ̀ Allahumma اللهم انصر الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم أعزنا وأعز الإسلام اللهم دمر أعداءك وأعداء الدين برحمتك يا أرحم الراحمين اللهم آمنا بأوطاننا اللهم آمنا بأوطاننا برحمتك يا أرحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم تقبل دعانا اللهم تقبل دعانا اللهم اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تؤذبنا يوم الحساب وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم قوموا الى صلاتكم يرحم